أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin lólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tílẹ̀ ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò mùsùlùmí ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣe ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí míì ọlọ́run bá ní san gbogbo kálukú ní ẹ̀san olóore ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí anas rasheed ashun kì yóò kà fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم مثل الجنة التي وعد المتقون فيها أنهار فيها أنهار من ماء غير آسن من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشايبين وأنهار من عسل مصفى ولهم فيها من كل ثمرات مغفرة من ربهم كمن هو خالد في النار وسوق ماء حميما فقطع معهم ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní albarka má ká gbàgbé mọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà hadith látẹnu hikima lukman bismillah. qala rasulullahi sallallahu alayhi wa sallam la yadkhulul jannata haqun rawahu an-nasa'i translation the prophet of allah peace be upon him said a disobedient child will not enter paradise transmitted by nasa'i lessons from the hadith one paradise is reserved for an obedient child 2. Islam encourages goodness to parents. 3. Our paradise lies at the feet of our parents. Ọlọ́run bá ní fáwọn ọmọ náà nímọ̀ tí yóò ṣe àǹfààní. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, eléyìí ni part 5, apá karùn-ún lórí ọ̀rọ̀ ṣíríkù tá ń bá bọ̀. Ní n tó dá mi lójú àlè parí ẹ̀, ṣùgbọ́n àfẹ́ lò kọjá ẹ́písòdù márùn-ún fún ṣíríkù. Ìwọ̀nba tọ́lọ́ ń bá ní a lè sọ abẹ́lọ́ Ọlọ́run jẹ́ ẹgbọ́ yé bá a ṣe ń ṣàlàyé ẹ̀ lọ ìyẹn ò lè jẹ́ searchlight fún gbogbo wa náà àwọn tá a bá fẹ́ ṣe ká máa ṣèwádìí lọ́dọ̀ àwọn onímọ̀ òdodo tí mọ̀ yé wọn tí ó sì tọ̀ náà dárìn ẹ̀yin àfẹ́ ẹni ọlọ́run ṣé ṣíríkù tún lélẹ́yìí àbí èsè ṣíríkù kọ́lọ́n kọ́ má jẹ́ kí á ṣìnà láéláé ẹ̀yin arúsìn ọlọ́run á ti ṣàlàyé mímọ́ pa ẹran fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ẹbọ ni o ànábì dẹ̀ ti ṣàlàyé ẹ̀ fún wa kódà ara tí ó jẹ́ kéèyàn orí ìbínú ọlọ́run òun ni àáfàá lára ṣíríkù òun ni anaviru lègẹ́rì là anaviru lègẹ́rì là kéèyàn jẹ́jẹ́ kéèyàn ó ṣe àdéhùn fún tó sí ọlọ́run àáfàá lẹ́bọ ni irú ẹ̀ ni àwọn tọ́já sí wípé bóyá kò tètè rí ọmọ ọ ń wá ọmọ ìyàwó rẹ̀ ò tètè lóyún lọ́wọ́ lọ́ọ̀dí òòsà kan àbí di sìgìdì àbí bàbá ọlọ́sàn yìí ọ wá ń ṣe ìjẹ́jẹ́ fún ọ̀sàn yìí àbí fún ọ̀sà wípé tí n bá sì lè lóyún tí mo bímọ ń pa ràkúnmí fún ọ lápẹẹrẹ àbí bẹ́ẹ̀ kọ́ ń ra obì gbàǹjà wá síbì àbí bẹ́ẹ̀ kọ́ máa gbá àwẹ̀ fún wọ òòsà yìí kódà kéèyàn ní máa kírun fún ọ sẹ́mọ̀ pé ràn ìjọsìn ni ẹ̀bọ lélẹ́yìí àáfàá láàkì ń ṣe ìjẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àlekè ọlá gbogbo ẹni tó bẹ eléńsè jẹ́jẹ́ fún tó yàtọ̀ sọ́lọ́run kó mọ̀ pé islam òun ó ti bàjẹ́ tó ráwọn ẹni ọlọ́run tọ́lọ́run sọ̀rọ̀ wọn nínú súrọ́tul insan àyà keje ọlọ́run ní yufuna bin nadiri wàyàkáfúnà yaoman kánà ṣàrùhù mustatiro àwọn ẹni ọlọ́run tí wọ́n tí wọ́n bá fẹ́ ṣèjẹ́jẹ́ ọlọ́run náà máa ń ṣe é fún wọn ó sì pé ìjẹ́jẹ́ wọn tí wọ́n bá ṣe yẹn nígbà tí wọ́n bá wá ń lọ ṣe ìjẹ́jẹ́ fún tó yàtọ̀ sí ọlọ́run èyí ò túmọ̀ sí pé o tó ti mú nǹkan yẹn lórogún pẹ̀lú ọlọ́run wa Muhammad sallallahu alayhi sallam ń ló ṣe sọ pé man nadhara an yuti Allaha falyuti'i ànàbí lẹ́ńtọ́ bí ele lọ ṣèjẹ́jẹ́ pé wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run kọ́ya tẹ̀ láṣẹ ọlọ́run wà man nadhara ẹ̀ ń bá ti wá ọ̀sẹ̀ ara àṣẹ náà ni kó o jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run fàlàyà àṣìí yá a má mú ìjẹ́jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀sẹ̀ yá a ọba àlekè ọlá irú ẹ̀ náà ni ká máa múlẹ̀ ní kọ̀rọ̀ ká máa múlẹ̀ pẹ̀lú ká múlẹ̀ pẹ̀lú rin ká múlẹ̀ pẹ̀lú owó ẹyọ àti gbogbo orú àwọn tó rí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí torí pẹ̀ ń wápò ẹ fẹ́ dipò òṣèlú kan òun lẹ́yìn náà wá ń ṣèjẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ájì yín ó bàjẹ́ ìrun yín ò ní wúlò lọ́dọ̀ ọlọ́run gbogbo owó tẹ̀ ń náṣẹ́ sí ò ní wúlò torí náà àì máa ń ṣèjẹ́jẹ́ fún nǹkan míì tó bá ti yàtọ̀ sọ́lọ́run téèyàn bá tó wáá fẹ́ ṣèjẹ́jẹ́ fọ́lọ́run gan èèyàn ò tún ṣe níwọ̀n àbátágbára rẹ̀ ká torọ́lọ́run ọbẹ̀ ṣe ahun ìmáa a máa fi gba nǹkan lọ́wọ́ ahun ni ọlọ́run bá ti wé e ṣe ahun ìwọ tó fẹ́ jẹ̀jẹ̀ fọlọ́n gan ah tọ́lọ́n bá sì lè ṣe tíyàwó mi bímọ ní rọrùn màá ra jẹnẹrétọ̀ lọ mọ́ṣáláṣí ọ̀dà abẹ́ ó tún gba láàdá ni tọ́lọ́n bẹ́ẹ̀ lè ṣe tọ́mọ mi yìí hákùrà nìtàn tọ́ atán sórí o màá kọ́ odidi mọ́ṣáláṣí olówó sì ni ọlágbára kọ́ ọkọ́ mọ́ṣáláṣí èyí ò dáa báwọn tọ́lọ́n bẹ́ẹ̀ lè ṣe tó ṣoore báyìí fún mi màá gbìyànjú wípé mo sponsor programu lórí rédíò tí ó jẹ́ tẹ̀sìn fọdún mẹ́ẹ̀ẹ́dógún kò sí tó burú ń bẹ̀ àdéhùn tó fẹ́ ṣe fọ́lọ́n gan ìjẹ́ ẹ̀jẹ̀ tó jẹ́ tọ́lọ́hún jẹ́ ọmọ níwọ̀nba ń tọ́ lágbára kọ́mọ̀ jẹ́ pé torí kọ̀ǹdíṣàn tó wà ọ̀ wà ní ilé musẹ̀ ìmọ̀ jẹ́jẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ẹ̀bọ ni o ẹ̀lọ́ gbọ́yé afá tó tún jẹ́ ẹ̀bọ ìtìyánù àròfin wàdàjàlín ká lọ máa bá àwọn tí ń woṣẹ́ ká lọ máa bá àwọn adágbígba àáfàá lẹ́bọ tó yanjú òun leléyìí mùsùlùmí è lọ woṣẹ́ mùsùlùmí è lọ ọ̀dọ̀ àwọn tí ń woṣẹ́ ara àwọn mùsùlùmí náà tó ń pera wọn láàfáà àwọn àáfàá baba pọ̀ náà lù yìí ìjọ́ wo làáfàá dẹni tí ń tasọ̀ pupa mọ́ra ìjọ́wò làáfà àdẹ́ntìfì kùránì ìwòsẹ́ ọwá ní kó mú kùránì ìdání ó ní wọ kùránì ọ̀yá máa yí máa yí irọ́ náà lọ́wọ́ àǹdí rẹ̀ sànàbí yí kùránì báwọn ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ èèyàn ó fi búrẹ́dì kóyin lómi ọbẹ̀ à ń gbogbo ẹni tó ń pe rẹ̀ lóní mímọ̀ nípa ìsìláàmù lọ́jẹ́ òní mímọ̀ àáfà tọrọ bá di ká tẹ́ ìmọ̀ sí kálukú mọ́lẹ́fù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń pe rẹ̀ lóní mímọ̀ ìmọ̀ rẹ̀ ò kún ìsàná kò kún ìdérí ìsàná débi pé yóò wà jókòó yóò fẹ́ máa jẹun ìmọ̀ ṣùgbọ́n pẹ̀lú pé nàìjíríà ìlú tó gbolè tó gbọ̀ lẹ́ni tó bá jáwọn ìlú ẹ̀sìn tó jẹ́ pé wọ́n ò screen rẹ̀ bóyá rùmí igun ò ní lè ṣe wáàsí lórí rédíò bóyá màmí kò ní lè ṣe wáàsí fún kọjá àwọn èèyàn tó bá wà nù òkùnkùn adìẹ ṣùgbọ́n nàìjíríà ẹni tó jẹ́ olódo ọgọ́ olódo tí ò lè ka fáátì àyanjú tóun náà bá ti lè lówó tó ti ní presence lórí social media ó lè máa ṣe wáàsí tó bá ti rẹ́ni sponsor program ṣẹ́jú mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ọgbọ̀n ṣẹ́jú òun náà máa ṣe wáàsí ìsọkúsọ ni ó sì máa sọ ń bẹ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ máa wo ẹni tí bá ń bá yín sọ̀rọ̀ ẹ̀rí wo ló ń mú wá nù kùránì àtọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam àbíkẹ́ ń fi agbárí yín ṣeré ni ìmọ̀ lọ wo sẹ́ ẹbọ ni o ẹgbọ́n tànàbí wa sọ lórí rẹ̀ ànábì ni mọ̀nà àtà àrọ̀ọ̀fà ẹni tó bá lọ yẹṣẹ́ wò ọ lọ bá àwọn wọṣẹ́wọṣẹ́ ọ lọ bá àwọn adágbígba fàṣàlàwò àǹṣe ìn ọ lọ bí wọ́n nípa nǹkan kan ànábì wa ní pé fàṣọ dákọ̀hù ó tún wá gbàwé ẹni yẹn gbọ́ nínú rìwáyà àkọ́kọ́ ó lẹ́ni ìfàkọ̀dé farọ̀ bímọ unzila ala abi qasim ó ti ṣe kèfèrí tí wọ́n sọ̀kalẹ̀ fún ànábì wa muhammad níbòmí ànábì ní lámútókúbálùlà òwúsọ̀ látún àrùbáyínà yauman wọn ní gba ìrun irú ẹni bẹ́ẹ̀ fún odidi forty days kò sì gbọ́dọ̀ má kírun torí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ wọṣẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ máa yẹ nǹkan wò ẹ sì tó ń kírun ẹ tó ń gbààwẹ̀ tó ìrun yín ò lè wúlò fún yín wájú ọlọ́run ramadan làwáyé ẹ̀jẹ̀ àtúbà àáfàá lára tí ṣíríkù tó tọ́kọ́ sínú ni àṣíhìrù mímọ́ sa àṣàṣì ibú sí yàn mímọ́ sòògùn bú gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa tójú bọlé olóògùn òkì ọ̀sàsọmọ ìyálé rẹ̀ àbọ̀sàsọmọ ìyàwó gbogbo ẹ̀yin tẹ́ ń kírun tẹ́ ń gbààwẹ̀ tẹ́ǹsà sí yàn tí ó máa lálàkàlà lójú oorun tí ó máa jẹ nǹkan lójú oorun tọ́já sí wípé àwọn iṣẹ́ sírù bú àṣàṣì ibú tẹ̀ ń ṣe sì ń lapa ẹgbà pọ̀lọ́ ń fi orí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tọ́kàn yín nínú wáàsí ni wípé tẹ́ ẹ bá sì ń pera yín mùsùlùmí ẹ lọ mọ̀ dájú pé ẹ ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run tó sọ kùránì kalẹ̀ ẹ lọ gbà pé lọ́dọ̀ ọlọ́run ẹ ràánú náà ni o àwa nífẹ̀ẹ́ yín la ṣe ń sọ báyìí aláàfẹ́kẹ́ ẹ wọná afẹ́ kájọ pàdé lálùjánnà Firdaus kájọ wá máa rẹ́rìn gbogbo ẹni tó bá ti lọ ń sàṣàṣì gbogbo ẹni tó bá ń lọ sóògùn sáwọn èèyàn gbogbo ẹni tó bá ń ṣe nǹkan bú sáwọn èèyàn ó ṣe sọmọ ọlọ́mọ ọmọ tó ti mọ̀wé tẹ́lẹ̀ kò bá mọ̀wé mọ́ ó ṣe sóbìnrin kò bá róyún nílé ọkọ ó ṣe sí ìyàn ní bá ń lálàkàlà ó ṣe sí ìyàn mọ́tò rẹ̀ bá ń lásìdẹ́ǹtì gbogbo gbà ó ṣe sí ìyàn ọ̀rọ̀ rẹ̀ bá dàrú ọlọ́run fi ọ́ dàrú ni ṣùgbọ́n n tàn sọ fún ọ ni pé ìwọ náà kábàámọ̀ tó ń ṣe yẹn o ò lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run tó o bá kú lórí ipò ń lọ ṣàfihàn o kú lórí ipò ń sóògùn sí yàn àáfà ọ̀lẹ́jọ́ tó jẹ́ wájú ọlọ́run ńlá ṣe ń sọ fún wa sẹ́ inú ìlú yìí náà la wà tá a ti ráwọn mùsùlùmí tán ń ṣàfihàn wọn kódà a ti rí àwọn tán pera wọn náà lóní mímọ̀ tí wọ́n ń ṣàfihàn wọn lóde tí kejì ọ̀fẹ́ jẹ àmàlà yóò sì máa ju àmàlà sápò nítorí kíni nítorí owó àti ráwọn mùsùlùmí tí wọ́n ń jà sí màámù tí kan padà jẹ́ màámù tó jẹ́ pé láàrin àsìkò díẹ̀ ìkejì sì ń sà sí ó sì ń sa nǹkan bú sí bọ́mi eléyìí ṣe ń kú lọ́mọ míì náà tó ń kú àáfà sọ̀rọ̀ pa afẹ́ jẹ̀ màámù náà tó le tó báyìí ó tó di ká tó máa de oúnjẹ mọ́dì lọ mọ́sálásí ó débi ká tó máa sàsíra ẹni gbogbo ń tà ń sọ yìí mùsùlùmí tó bá jẹ́ alásàsí tí ń ṣe sẹ́rù bú sí àwọn èèyàn kírú ẹni bí ọlọ́ọ̀mọ̀ pé wàlàkọ́dí àlìmú làmọ́níṣtàrọ́wù mọ́láwù fìlà áàkìrọ́tì mẹ̀lẹ̀kàlà ọlọ́run ọba fúnra rẹ̀ ń sọ fún wa nínú sọ́rọ́tù lìbákọ́rà Quran chapter two verse one oh two gbogbo ẹ̀yin tó bá já sí pàṣàṣì lẹ́ ń ṣe tó jẹ́ pé dán búlẹ̀ ń sà sáwọn èèyàn ẹ̀ ní èrè tẹ́ ẹ jẹ lọ́dọ̀ ọlọ́run mọ́láwù fìlà áàkìrọ̀ mẹ̀lẹ̀kàlà mẹ́nasib ó lè dáa fún ọ ò ní jèrè èmi kí mo sọ bẹ́ẹ̀ àyà kùránì ní kùrán chapter two verse one oh two ẹjá wa náà lọ ọkà kódà àwọn àjànù tí wọ́n máa ń kọ́ àwọn èèyàn lásán sí ibú idán ibú gan àwọn gómọ̀ máa sọ pé iná máa ń nánú fìtínà tán falatekfo sórí bẹ́ẹ̀ sẹ́wọ̀n wáyé o àdánwò làwa o fìtínà ni wá o ẹ mọ̀ kọ̀tọ̀ lọ́hùn o torí náà yìí máa ṣàṣìyàn ẹ̀jẹ̀ á mọ̀ wípé ara ṣíríkù kí mùsùlùmí tó gbọ́dọ̀ jìnnà sí ni mùsùlùmí èsẹ̀ tí máa ń ṣàfihàn àáfàá lára ẹbọ òun ni eléyìí náà òun ló kó sínú ara ẹ̀ náà ni alistis kọ bimanazili kọmọ ká máa sọ pé à ń wá omi pẹ̀lú pé kí ni òbí nùjú àwọn bimanazili kọmọ nínú táwọn lárúbáwá máa ń ṣe ni wípé tí wọ́n bá rí pé òjò rọ̀ wọ́n wà jẹ́ kó yé pé ìràwọ̀ báyìí ìràwọ̀ báyìí ìràwọ̀ báyìí ńlọ́fà kójú ọ̀rọ̀ lànàbí ṣe ń sọ nínú hadithi fún wa nípa wípé àwọn ẹrú ọlọ́run asba mini ibadi muminun bi káfírun filkawaki ànàbí sọ́nà sàbẹ́ wípé sẹ́ẹ̀rẹ́ àwọn ẹrú ọlọ́run kan bẹ́ o tọ́já sí wípé tí wọ́n bá jí wọ́n ò jí ní mùmìnì lóòótọ́ wọ́n ó sá ìgbàgbọ́ sí ìràwọ̀ ṣùgbọ́n àwọn kan tí wọn àwọn ò jí lẹ́ni tó nígbàgbọ́ síràwọ̀ táwọn ṣe kèfèrí sí ọlọ́run kí wàá nìtumọ̀ rẹ̀ ẹ ń bá sọ pé mùtírí bí fọ́dúlì láì wà ràhámàtì tójò bá rọ̀ wọn ò lójò rọ̀ pẹ̀lú ọlá ọlọ́run pẹ̀lú kẹ ọlọ́run ni ṣùgbọ́n tó yẹ pé tójò bá rọ̀ yóò lójò rọ̀ pẹ̀lú pé ìràwọ̀ báyìí ńlọ́fà tójò ṣe rọ̀ àáfàá nírú eléyìí ká lọ gbà kìí sí ìlànà tọlọ́run ìlànà ẹbọ òun ni eléyìí náà mùsùlùmí òdodo gbọ́dọ̀ lọ gbà bẹ́ẹ̀ àáfàá ní ká tún lọ gbọ́ yé o alisti azabi rẹ́rìlá ká máa wá sọ pẹ̀lú ntọ́yàtọ̀ sọlọ́run ara arúntẹ́lẹ̀ yìí kó sínú àwọn àáfàá tó ń mú wá irú ẹ̀ ní bíi kíni o lọ́bùsọ̀lù hálùkọ̀ wà ní xayì irú ẹ̀ ní ká máa so oúnjẹ ká máa so pàrọ̀ ká máa ṣe gbẹ́rẹ́ pẹ̀lá nìyẹn pé gbẹ́rẹ́ tá a ṣe yìí òun ni ó là wá ń bi aburú pẹ̀lá nìyẹn pé nǹkan báyìí tá a ṣe òun ni ò ní jẹ́ kí aburú kó ṣẹlẹ̀ sí wa àwọn àáfàá sọ̀rọ̀ tọ̀pọ̀ lórí eléyìí náà atabaruk bilasija wal ahaja ká máa wá àlùbáríkà pẹ̀lú àwọn nǹkan míì bóyá bí òkè bóyá bí àpáta jẹ́mọ́ ẹ̀kọ́ sásìkò mọ́ àdẹ̀dẹ̀ kọkọjá apat five àmọ́ tó pàdé lórí àkọlé mi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run títí òru ọ̀la tá a máa pàdé ìmọ̀mí ayélujára islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulah.